ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni sọlẹbi o ti ń gbọ́ má jẹ́ kí n gbọ́ bí lẹ́nu ẹ bí. Thank you kí lè jọ sọ fún kẹ kí ló ṣẹlẹ̀ gangan náà ó sọ mo ní mo láyè mo ń lọ́bì kan kí ló ṣẹlẹ̀ gangan náà. àfihàn tí mo mọ gbọ́ lẹ́nu àwọn bàbá wa àtàwọn ìyá wa níbí àti àmọ̀ kí gbẹ́kun ọmọ ẹ̀kọ́ mọ́ta ti wèrè bẹ́ẹ̀ mo ṣe fún kó tó débí ó kí ìyá rẹ̀ ó gbẹ́kun. mi mọ̀ bójú jò ní ìyálé mi mi mọ̀ pé kójú sápò mi rí mi mi mọ̀ pé jọ ń sọ̀rọ̀ ti ń fẹsẹ̀ méjèèjì sí i gàtẹ́. gbẹ̀ngà ẹ̀gbọ́n lè dánmọ́ ẹ̀gbọ́n ọ̀sẹ̀ máa kàn fún mi mi ò understand the pattern life rẹ o bí mo kọ́ tó fún wa ní sípè láàrin. bàbá òṣì tó bímọ ọ̀ràn ọmọ ọ̀ràn kíran ọmọ lórí burúkú pẹ̀lú mi àbí kí ló ń pè ẹ́. tí o bá ti rest o máa rán nǹkan pressure and ẹ mọṣẹ́ tí rest ṣe lára ni. bá a wí fọmọ ẹni àgbọ̀ orí ọ̀kẹ́rẹ́ kòpó láwo ó tàn bí ó tàn eré mi sọ fún ẹ. ìfà tí bá ń bọ̀ tó bá ti kó fún mi lọ́kàn báyìí kò jà wọ́n bú ìyẹn ló máa tó ìlà ìfẹ́ tó bá rò pé bóyá o fẹ́ máa lọ gbọ́ ọkọ wọn tí bá ń mọ̀ ìyẹn lọ́sọ̀ pé mi gan bìlísì mi mí ìgbésó ni